níwọ̀n bí oṣù mélòó kan sẹ́yìn mo jẹ́ òpè nínú tech àti bí a ṣe ń build website ṣùgbọ́n ní báyìí mo ti build portfolio website tèmi fún alára mi pẹ̀lú ìrànlọ́wọ́ tech Yorùbá nípa lílo èdè abínibí láti fi ṣàlàyé fún mi lẹ́kùnrẹ́rẹ́ tí ó sì yé mi yékéyéké. Ní tech Yorùbá a ní àwọn olùkọ́ tó yọrantí tó sì yè kooro èyí tí ó kéré jù ni ó ní five years to ten years experience nínú tech àti wípé wọ́n tún ní àwọn àǹfààní mìíràn bíi data analysis cyber security pẹ̀lú project management tí ìwọ náà bá bá fẹ́ darapọ̀ mọ́ tech in yorùbá o lè lọ sí ẹ̀ka ayélujára wọn tí í ṣe techinyoruba.org kí o lọ ṣe ìforúkọsílẹ̀ tirẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kágbọ̀n afẹ́fẹ́ ló ń ló ń gbé lọ ẹ ṣé mo dúpẹ́ mo mọ rírì yín.